وكل بدعة ضلالة وكل ضلالة في النار gbogbo àyè tí a ti ń gbọ́ra wa lóòjọ́ tìní akira pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn tí ń jẹ́ ẹ̀kọ́ tó kún fún ìdánilẹ́kọ̀ọ́ lórí bó láti bára wa lò nínú ẹ̀sìn. bó o láti bá Allah subhanahu wa ta'ala lò nínú ẹ̀sìn lẹ́yìn Ramadan gbogbo ayé lẹ́nìí kápẹ́ bẹ́ẹ̀ láwa ní ọjọ́ parí oṣù Ramadan ọgbọ̀n ọjọ́ oṣù láwa yìí wa ta'ala gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ nu Ramadan náà nínú lílò ìfiṣe sẹ́nu ẹ̀sìn mẹ́sàjọ́ lè máa bá wa lọ bẹ́ẹ̀ lẹ́yìn rọ̀mùtọ́ọ̀nù títí lòjọ àkìyàmù. àwọn apẹ àkọlé ọ̀rọ̀ wa yìí ní mẹ́ta báàdà rọ̀mùtọ́ọ̀nù mẹ́ta báàdà rọ̀mùtọ́ọ̀nù kí ni tó tún kù lẹ́yìn ìgbà tí rọ̀mùtọ́ọ̀nù bá lọ tán. ìdánilẹ́kọ̀ọ́ yìí àlàyé tá a ṣe lórí ẹ̀ a máa mú àlàyé náà jáde nínú àwọn àyàtì kùránìyà etí Allah subhanahu wa ta'ala nínú suratul Baqara tí àwọn àyàtì náà ní í ṣe pẹ̀lú gbígbàwẹ̀ Ramadan àwọn àyàtì náà lọ bí márùn níbẹ̀ náà láti fa àwọn ẹ̀kọ́ sátúmọ̀ lòyọ lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán oṣù Ramadan oṣù àlùbáríkà rírí rẹ̀ ń dágbére fún wa báyìí balẹ̀ àrímọ́ àmọ́ ó di èèwọ̀ fún wa káwa dágbére fún àwọn ẹ̀kọ́ tó kọ́ wa àwọn ìmọ̀nà ìlanilọ́yẹ̀ tá a ti rí mú nínú oṣù Ramadan ó dé èèwọ̀ fún wa káwa dágbére fún ó ti ẹ̀já pé rírí oṣù náà ń dágbére fún wa báyìí bí àwọn ti máa ń sọ wá ní sọ́kọ̀ bó ti rí náà nù gbogbo àwọn ẹ̀kọ́ tí kọ́ wa nínú oṣù Ramadan yìí kó já rí bọ́yé bàbá ṣe rí bọ́yé kó já lè máa tẹ̀síwájú lílo rẹ̀ lẹ́yìn Ramadan. lẹ́nu bábi tí àkókò gbà wá mẹ́ láti ṣe ìwádìí lórí kí tí a fẹ́ múlò nú àwọn àyàtì wọ̀nyí a rí ẹ̀kọ́ tí ò dín ní sábọ̀ àìsàn àìsàn a rí ẹ̀kọ́ tí ò dín nínú àwọn àyàtì márààrún yìí èyí tí àti náà ti kẹ́kọ̀ọ́ rẹ̀ nù rọ̀mùdọ́ọ̀nù yìí àwa wa ta'ala kó jáde àlàyé gbòòrò ṣe bó ṣe ká ṣe é lórí bẹ́ẹ̀ ànímọ́ wa pẹ́ àbí náà bá fẹ́ akókó ta a ní sókí sókí يعظم الشأن العقيدة يؤذن شأن العقيدة الصحيحة والإيمان الصحيح والإخلاص الكامل الله سبحانه وتعالى يكبر سواء سوجن بابا يكبر إن تجدوا بين تجارة عقيدة تنيا لافيا بكنا إن شاء الله يكين النماني تولي لأنه بكنا إن شاء الله يريد ká lè máa pe nǹkan fọlọ́run ọba subhanahu wa ta'ala lónìí kan ṣoṣo a rí ilé mú nígbà tí Allah subhanahu wa ta'ala sọ wípé أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ọlọ́run ní akọ̀yìn mọ̀mí ní òdodo ìgbésí Allah subhanahu wa ta'ala pè wáyé gẹ́gẹ́ bí mọ̀mí ní òdodo yìí ó túmọ̀ sí wípé àwa tí n ti ń jẹ́ ti gbọdọ̀ yé la fẹ́ gba òfin ẹ̀sìn mi àwa tí ti ń jẹ́ farahàn tá mọ ọlọ́run ọba nìkan lọ́lọ́run tá a máa dújọ sí wa fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ó kan ni ó dùn ní fi ṣẹlẹ̀ sí wa ayé wa ọlọ́run là ń lẹ̀ wípé yóò ṣẹlẹ̀ sí wa yóò ṣẹlẹ̀ àwọn tó já ti fi gbogbo àlámà wa tinú títa ti kọ̀ọ̀kọ̀ ti gbangba ó kéré ó pọ̀ gbogbo rẹ̀ adarí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwa gbà pé ọlọ́run bá nìkan náà lámàá dáwò ara wa fún ọlọ́run bá nìkan wá sọ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá rí bẹ́ẹ̀ ní jẹ́ tó bá rí wa. èyí tí rọmùdọ́nù wa ń fọ́ wa oníká ní àkàkóbò láti mọ tú àkídà wa ṣe àwọn tó bá jẹ́ni tí wọ́n jó nígbàgbọ́ òdodo náà mùsùlùmí òdodo bó láti mú wọn lọ́rẹ̀ tá mú wọn lẹ́ni ayò tá mú wọn lọ́rẹ̀ tímọ́tímọ́ tá máa kún wọn lọ́wọ́ àti bó láti máa jẹ tí ń jẹ́bọ lógun àti gbogbo ẹ̀dá tó bá jẹ lẹ́bọ a rí eléyìí nínú àyà ya àyùwà lẹ́yìn àmì èyí tí Allah subhanahu wa ta'ala tó kọ kọ́ bẹ̀rẹ̀ ayat àyàt tó sọ̀kalẹ̀ lórí ìgbàwẹ̀ Ramadan títúmọ̀ sí pé wa mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ jìnnà sẹ́bọ yányá gbogbo ojú pọ̀nà sẹ́bọ bá ń gba yìí rẹ sì ní mú ayò ní mú ní mú tí àwọn ẹni rere tí mò a bá fò a rí ilé ìkọ́ inú àyà yìí. Wọ́n Allah subhanahu wa ta'ala ń sọ wípé wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allah wajtanibu at-taghut nínú Suratul Nahl àyà 36. Allah subhanahu wa ta'ala ní pàápàá lódodo àwọn ọlọ́run bá ti ṣègbéǹde nínú ìjọ kọ̀ọ̀kan tí wọ́n yín tálágbédìde rọ̀ṣúlán àtìgbédìde òjíṣẹ́ kọ̀ọ̀kan àní ìbùdókọ̀ iṣẹ́ táníkà wá jẹ́ fáwọn èèyàn wa ipe ẹ̀polongo kọ́lọ̀ ọba nìkan là ń pè fáwọn èèyàn wa wàyí tánìbù tọ̀ọ̀wù gbogbo ìrántí ń jésù èṣù tagbani gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tẹ̀sù náà tún bí gbogbo àwọn alágbára òkùnkùn tẹ̀ ń gbé fún tẹ̀ ń gbà wípé wọ́n lágbára kí wọ́n lapa burú lára yín àbí wọ́n lágbára tí wọ́n lapa dára lára yín ìtẹ̀lẹ̀ fojú rínú wọn ni àbí ìtẹ̀lẹ̀ fojú rínú wọn ẹ pa wọn tì ẹ mọ́ sí wọn ẹ mú wọn lọ́tàá ẹ mọ́ nìsún mọ́ wọn gbogbo ẹni tóun bá gbà wọ́n gbọ́ ẹ sì kìlọ̀ takò wọ́n fún tóun bá ní àwọn náà ló máa bá ti ẹ jìnà sí i ọlọ́run fi ilé ìjà yìí ó fi ran gbogbo àwọn ànábì rẹ̀ sáwọn ìjọ rẹ̀ gbogbo wọn ni kì í tó ń ṣe ọlọ́run bá nìkan sallallahu alaihi wasallam òun ló fàtí alhafiz ibn kathiri rahimahullah ta'ala ni wọ́n fi ń sọ fún wa níbi àyà yìí pé allah subhanahu wa ta'ala kò yẹ kó bò lẹ́yìn tí ń ránṣẹ́ ojii èèyàn àwọn òjíṣẹ́ kan ìyìn tí ń ránṣẹ́ wọn ní pé àwọn èèyàn yín ẹ kìlọ̀ ẹbọ fún wọn wọn mi mo dá wọn nìkan ìfi wọn lati o ti ti bani adam lórí ìjọ ànábì Nuhun alayhi salatu wassalam ọlọ́run máa fi wá ràn sí wọn torí gbogbo ìtẹ̀ nítàwọn èèyàn ń lò láti gbà sí ànábì Adam ti dókè ìfẹ́ alayhi salatu wassalam ó fi dojú ayé ti Nuhu alayhi salam àfáwà Abdullahi ibn Abbas radiyallahu anhuma wọ́n ní tí ò dín ní ọgọ́rùn-ún ọdún mẹ́wàá tí ń jẹ́ ẹgbẹ̀rún ọdún kan lálàfún tí ń bẹ ní tẹ̀mí ayé láàrin ìgbà tí Allah subhanahu wa ta'ala ti darí ànábì Adam sókè ìfẹ́ àti ìgbà tí wọ́n rán Nuhu níṣẹ́ gbogbo wọn ka ṣùnàfà wọn sin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lónìí kan kò sẹ́bọ́ lórí ilẹ̀ ayé ńgbà náà bó ti wù ú ma àwọn ẹ̀ṣẹ̀ ní ilé wa o bí ẹ̀ṣẹ̀ ìpara ẹni wáyé ọmọ méjì Anadi adam kọ́bìl àti habil bákan náà ẹ̀ṣẹ̀ káwọn obìnrin máa wọ̀wọ̀ kú wọ̀ jáde ká máa fi wò àwọn náà ń kódà wípé ká máa àmọ́ ṣàìtọ́nù tí ìráwọ̀ èèyàn gbá mú débi kí wọ́n máa wùwà ẹbọ lórí ilẹ̀ kò sí tí ń jóró lásìkò nì kò sí tí ń jọdún ẹbọ lásìkò nì àmúgbà tó wá dorí ànábì Nuhu alayhi salatu wassalam níbẹ̀ lẹ́bọ ti bẹ̀rẹ̀ òun ló fà tọ́nà fi wá sí ìgbéǹde rẹ̀ fáwọn èèyàn rẹ̀ òun lẹ́nu àkọ́kọ́ tí ń jẹ́ rọ̀sù lórí ilẹ̀ tí ń lòdì ṣe ọlọ́run tọ́nà ọba rántí ọmọ ẹ̀dẹ́yìn ẹni tọ́nà wá fi sòpin gbogbo àwọn ànábì ọlọ́run ní Muhammad sallallahu alaihi wasallam àná Muhammad yìí òun ni dáwà rẹ̀ wá káàkiri ó kálé ó kákó ọlọ́run ń tẹ dáwà rẹ̀ sọ́dọ̀ àwọn bó ti ti pé láàrin àwọn ìlú náà ti jáde àpápátun ayé apáṣẹ ayé ibùwọ̀ ayé òun ayé ibùyọ òun ayé gbogbo àyẹ̀wò yìí قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون تريبا وكفري شو جلب وعي àwọn aláìmọ̀kan wọ̀nyí wọ́n tún ṣe ọlọ́run àti sọ́lá àti sọ́lá nígbà tí ń bẹ̀rẹ̀ ayé tí a pàṣẹ papọ̀ bàbá rẹ ọmọ èèyàn ńlá ni bàbá rẹ láàrin wa ìwọ náà ọmọ èèyàn ńlá ni ọ mọ́yàwó mọ́yàwó lódì tí a pàṣẹ papọ̀ kánàbí ó fèsì ọlọ́ọ̀bá aránṣẹ́ tó ṣe ọlọ́ọ̀dẹ sùlá àbùsùlá kó àwọn aláìmọ̀kan wọn nì tí wọ́n fẹ́ kẹ́ ẹ dẹbọ papọ̀ mọ́tà òfìdì èsì tó fún wọn rèé kúl sàlàyé fún wọn àfàgbẹ́ ẹ̀rọ lọ kẹ́ni tí èyí sí ọlọ́run bá ọlọ́ ìyẹn làwọn òòṣà tí wọ́n ń péjú sí tí wọ́n ń bọ ká mòró ní lẹ́ńfòró omi kéèmì náà máa ṣe àyàbòrò ayúhàlìjà ìlú lẹ́ńfòró omi kéèmì náà máa sùn

ولقد أوحي إليك وإلى الذين من قبلك torí pé ìta ń sọ ilé ìfún wà lẹ́bìn ní pé sàráyé rẹ̀ fún oníbáwọn ṣẹbọ oníbáwọn sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run pátá tí wọ́n ti lọ síwájú rẹ̀ bí wọ́n ti pọ̀ tó ló ń kà tó bá di wípé awonusẹ́ rẹ ìkírun rẹ ìgbàwẹ̀ rẹ gbogbo rẹ ló wà intact tó pé àmọ́ kù síbi wípé oṣù bàbá nígbàgbọ́ pé èèyàn kan ń ṣe yín ó ń ṣe ọ́ lẹ́yìn ọlọ́run ìwọ bàbá ń gbà wípé ẹ̀dá kan bẹ pé ká máa wádìí fún lẹ́yìn ọlọ́run ẹ̀yà àbàfọ́nà àmàlùk gbogbo sẹ́yìn ló sì bàjẹ́ yányá yóò ní kẹ́kọ́ wà láti kó wọn lẹ́nu lẹ́nu ẹ̀kọ́ sírí ó padà dìkan nínú àwọn tí ó ṣòfò lójú àlùkìyàmù ẹ mọ̀ wípé kò sí ànábì ọlọ́run bá kan láyé tó jẹlẹ́bọ rí gbogbo wọn tí wọ́n yòókù bí bá ń bẹ inú àkọọ́lẹ̀ wọn pé wọ́n jẹlẹ́bọ ọlọ́bọ níyẹn wọn lánàbì torí pé ìmọ̀ ọlọ́run bá ti sáájú lórí gbogbo wọn àmọ́ yóò bá bọ̀ ní ọ̀rọ̀ wọn wọn ní ọmọ tí bá wọn ní ọjà ìyá láìpẹ́ ìyá kú ome ọjà lọ́nà fi gbé e látòrí àná Muhammad sallallahu alaihi wasallam bí mo ti fẹ́ràn rẹ mo ti gbé ọ sókè mo ti bá jùlọ fún ọ tó tẹ́bọ́ bá ilé nínú tẹ́ẹ̀sì rẹ èmi ọlọ́run ó yọ èyí tí wọn náà mọ̀ pé ó kù díẹ̀ káàdó tí ń bẹ̀sìn yẹn jẹ́ gba àwọn ọ̀nà tó fẹ́ máa mú ọ lọ tí wọn náà sọ pé dákun inú la wà yìí tó bá dẹ̀yìn rọmùdọ́ọ̀nù ẹ lè já máa tó bá dẹ̀yìn tẹ́ gbé fún mi ba jẹ́ torí kò bẹ̀rẹ̀ gbogbo àwọn àwọn ìgbàgbọ́ ọ̀dọ̀ tí mi ti ń bẹ lára rẹ torí ẹ̀ ló ti ń postpone ẹ̀ sẹ́yìn Ramadan ṣé ọlọ́run bá tó tó sọ Ramadan ṣé nǹkan ló dáwọ́ oṣù tó kù yìí ṣé ọlọ́run bá tí ó tẹ̀sán fẹ́ dánú Ramadan tí ó sì jẹ ẹ̀dá ní àbúbá ṣe tí ò dánú Ramadan ṣé ọlọ́run ọba yẹn sọ fún òun rí rìtáyà ní lẹ́yìn Ramadan kúbọ̀ ní rìtáyà kúlẹ̀ yẹwò mí wọ̀ fi ṣẹ́ ọba tí ó gbẹ́sẹ̀ sí wánú Ramadan tí ó sì jẹ ẹ̀dá níyà ìwà àbí tó bá wù ní Ramadan tí ò ọba náà ni tó bá dẹ̀yìn rọ̀mùdọ́nù náà tí ó sì kíní tí ó sì kejì kàṣìwọ̀ yẹn yẹn kò ní gbogbo tí ń jẹ́ ìwà ìmọ̀kan tó ní ṣe pẹ̀lẹ́ bọ. lórí ìpìlẹ̀ yìí ló ń ṣe rán àdéhùn láti sàlám ló mọ dáwà rẹ̀ lé lórí lórí ìpìlẹ̀ yìí lórí gbogbo àlùmọ̀ lé lórí bá ti rẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́ nínú hadithi afáwọn abdullahi abbas rọ́bìyàn lọ́hánihùmá èyí tí mọ́ bukhari imam muslim tí wọ́n gbé jáde inú sọ̀yí fún àwọn méjèèjì wọ́n sọ fún wa wípé أن النبي صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن قال أفا عبد الله بن عباس wọ́n ní oníṣẹ́ ọlọ́ alayhi salatu wassalam nígbà tó fẹ́ rán Mu'adh lọ sí Yemen Mu'adh ọmọ Jabal tí ó lọ jíṣẹ́ dáwà ànábì wọn sọ fún wípé innaka ta'ti qawman min ahli al ìlú Yemen tó ń lọ yìí ó bá àwọn èèyàn kan pàdé níbẹ̀ o àwọn tó fẹ́ lọ bá pàdé yìí wọn èso mùsùlùmí o àwọn christians ni wọn o àwọn yahudi ni wọn o àwọn tá a ti fún tíra síwájú wa ni wọn. فليكن أول من أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله jago jásí pé nǹkan àkọ́kọ́ tó kọ́ tó pè wọ́n sí oníkó wọ́n jáde pé kò sí ọba míì tí àjọ sì fún kò sí ọba míì kìyàsì wọ̀fì riwayatin ìlà ẹ̀yìn wáṣìlọ́lọ́ tí ó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó kọ́ sí fún wa ò ní kí wọ́n mọ̀ fọlọ́ba nìkan là ń ṣe láti orí iṣẹ́ ìjọsìn àìsí ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ba eléyìí ni kó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ dáwà rẹ̀ ó ti fẹ́ lọ yìí kì í títọ̀ bí ti jókòó sẹ́mi wọn fa'alimuhum anna allaha farada alayhim khamsa salawatin fi kulli yawmin wa layla tún wá fi mọ̀ wọ́n pípẹ́ Allah subhanahu wa ta'ala ó máa ṣe ká máa kí òun wákàtí márààrún lóru àti lọ́sàn-án àti lójú ọjọ́ tí wọ́n lórí ìgbà tán bá tán kó wájú yé orí pé ọ̀rọ̀ sọ̀láàtì olótókù ní orígun tán gbọ́dọ̀ fojú tó فلما طاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم tọ́rọ̀ tí ń yẹ́sọ̀ láti náà bá ti wá gbó lẹ́mi wọn tí wọ́n gbà ọgbọ́ lórí ẹ̀ tí wọ́n tẹ̀lé ọ lórí ẹ̀ tí wọ́n á fi mọ̀ wọn nínú mímọ̀ wípé Allah subhanahu wa ta'ala ká máa tọrẹ àánú lọ́yàn lé wọn lórí ìtọrẹ àánú yìí òun náà ni zakat wọ́n máa gbà lọ́tọ̀ọ̀dọ̀ àwọn abọ́rọ̀ wọn wọ́n sì máa ná àwọn tí wọ́n jẹ́ wọn. fàìlhùm àtọ̀ ìrúkẹ̀ lìdárí tọ́mátọ́ wá tẹ̀lé ọ lórí eléyìí fa ìyá kẹwàkàrọ̀ ìmọ̀ àmúwárìhìn ó dọwọ́ rẹ o àwọn tó bá jẹ́ òun tó jẹ́ tó jẹ́ nǹkan abọ́rọ̀ dúkìá tó jẹ́ tó lóore gbogbo àwọn tọ́nà bá bùn lọ́rọ̀ nù wọn kó wá wèé tó dáa jù nínú tọ́nà fi ṣe tó fi tó fi fún wọn lọ́rọ̀ yọ gbà oko ni tó pọ̀ jáǹtì rẹ̀ kó wá wò gbọ́ oko tó dáa jù àbí dáàbà náà ni ọlọ́run fi kẹ́ni tọ̀ nínú wọn màálù bẹ́ńbẹ́ ràkún bẹ́ńbẹ́ ẹdìyẹ ń bẹ kó wá sí pé èyí tó lówó lórí jù nínú nǹkan ní ẹni ló máa ranjú mọ́ mọ́tàrú rẹ̀ wò. wàtí àtẹ̀dá àwọn tẹlifọ̀lọ́ọ̀mù wá sọ́ra fún èpè ń tabátàbò sí fún. ẹni a bá sọ̀wọ̀ sí fún èpè tí ń tẹ́lẹ̀ yàn lórí sọ́ra fún bẹ̀rù rẹ̀ fa innahu ha baynaha wa bayna Allah hijab torí pé kò sí gàgá kan tí ń bẹ láàrin ọlọ́run ọba àti èpè tẹ́ńtà bá sàbòsí fún bá sẹ́ ó jẹ́ mùsùlùmí o kò jẹ́ mùsùlùmí ni o ó bá ilé bòòyàn sí tí ó sì yọnu sí ọ gbogbo má ti ránṣẹ́ sí ọ ọlọ́run ó sílẹ̀ gbogbo àdìpọ̀ ṣàlàyé iṣẹ́ àwọn àfáà náà fún wa pé kárí mú lẹ́kọ̀ọ́ nínú rọ̀mùdọ́ọ̀nù yìí èyí tá a gbọ́dọ̀ gbé kárí fáwọn mùsùlùmí òun náà ni ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ iman ọ̀rọ̀ àkéèdà ó yẹ mùsùlùmí torípò náà ni ìpìlẹ̀ dáwà gbogbo àwọn ànábì ọlọ́run òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn wa kẹ́lá subhanahu wa ta'ala ètò ti yé wa nínú ọ̀rọ̀ إعلام وتنويه إعلام وتنويه بتشريع عبادة الصيام للأمم للأمم الجمعاء وعظم مكانته عند الله أريكا إنه آيات وعي قال سبحانه وتعالى أوسي فيما أوسي توكاسي ìṣòfin tó ṣe ìbáadáa ká máa gbàrú lófin fún gbogbo àwọn bákan náà níbẹ̀ náà a mọ rírì ti tóbi ní ti ń jáwé gbígbà níwájú ọlọ́run subhanahu wa ta'ala eléyìí ń bẹ lóbi tọ́lọ̀ sọ wípé kutiba alaykumus siyam wọ́n ti kẹ́ máa gbàwẹ̀ lọ́rọ̀ yàn léyìn lórí wọ́n ti lófin léyìn lórí kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lọ́rọ̀ yàn lórí gbogbo àwọn ìjọ tí wọ́n síwájú yín torí kẹ́ fáyà náà rà kẹ́ lè jìnnà sẹ́sẹ̀ ayé lè múnú ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ àwọn ọjọ́ tí wọ́n síwájú wa náà ọlọ́run bá so òfin àwẹ̀ fún wa bóyá sí fáwa náà tẹ́lẹ̀ yìí ń sàlàyé bí ìbáàdà ká gbààwẹ̀ bó ti tóbi tó wájú ọlọ́run ìbáàdà ká febi paná ká gbòǹgbẹ fọlọ́ subhanahu wa ta'ala fọlọ́ ti bàbàrà rẹ̀ tó. a rí eléyìí nínú hadithi alimami Bukhari imam Muslim tí àbúrò rà náà gbà wá ọ̀pọ̀ yọlọ àánú ó ní ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé àṣeyàmù jùnà àwẹ̀tẹ̀ ríta máa ń gbà nù jùnà gàgá ló jẹ́ fún wa kóun bí ẹ̀ṣẹ̀ gàgá ló jẹ́ fún wa kóun bí ẹ̀ṣẹ̀ tí ń já sí pé aláwọ̀ gbọ̀rọ̀ jìnà tẹ́sẹ̀ fàlàyàrùfò ẹni bá jẹ́ aláwọ̀ kò gbọ́dọ̀ mọ́ ṣe gbogbo ohun tí ń bá jẹ mọ́nà jìnà kò gbọ́dọ̀ rìn rọ́fàsì wàlà yajhal ìwà ìmọ̀kẹ́ gbọ́dọ̀ máa tọwọ́ rẹ̀ jáde wal mar'u qatala tabari ẹ̀dá kan tí bá ń bá a jà aw shatama àbí ń bulé ebú falyaqul inni qa'imun marratayn kó sọ fẹ́ni tọ̀hún wípé èmi ò ní jà bọ́ ọjà o gbogbo ìwà ìmọ̀kẹ́ tó ń wù sí mi yìí èmi ò létí kan pé fún ọ lórí torí fáláwọ̀ ni mí walladhi nafsi biyadihi mo fi ẹni tẹ́lẹ̀ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mi búra لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك òun ẹnu aláwọ̀ ni ó mọ́ níwájú ọlọ́run ju òun àlèmísì kí lọ in tó fi rí bẹ́ẹ̀ ni wípé yẹ́tùrùkùtù àyàmàhù ṣàrọ́bà mímu aláwẹ̀ jíjẹ aláwẹ̀ ó gbé jùúlẹ̀ wà ṣàwátàhù ìsúnmọ́bìnrin rẹ̀ ó gbé jùúlẹ̀ fi ajìlì ìtòrí èmi ọlọ́run jésù kúrò sí ni torí pé aláwẹ̀ yìí ìyàwó rẹ̀ ń bẹ ńlé ẹyọ kan ló nínú ìyàwó méjì ló nínú ìyàwó mẹ́ta ní àbí mẹ́yìn ni kò sí èyí tí ó sì wúnú gbogbo wọn tó sì jọ ríra wọn lọ́sàn-án àwẹ̀ bó sì kó fẹ́ ní bákan lára òun tó fẹ́ ṣe tó tó bá ti rántí pé aláwẹ̀ ni ní ìyàwó rẹ̀ tó jẹ́ tọ̀ tó fẹ́ lọ́nà ẹ̀tọ́ ju èèwọ̀ fún lọ́sàn-án gbogbo àwọn oúnjẹ ló kúnnú ilé rẹ̀ yìí àwọn drinks lóríṣiríṣi ní bẹnu freezer rẹ̀ yìí kò lè súnmọ́ bẹ̀ kókó òun mú un min ajili tìtúrí mi ọlọ́run àṣeyá mo ní ọlọ́run ní tẹ́ráwọ̀ tẹ́ ń gbọ́n nù èmi fúnra mi mo ní wà á ní ajizi ìbẹ́ èmi ọlọ́run fúnra ara mi ní sọ̀yìn lẹ́sàn rẹ̀ wàlúhàṣẹ̀nẹ̀tù bí àṣírí àmìsáàlì ha sábà ti dáadáa lórí ẹ̀gàn ṣùgbọ́n ká tó máa sọ àwọn ọ̀rọ̀ yìí kápọ̀ mú ẹ̀kọ́ kẹta wá nínú àdìsí yẹn lákọ̀ọ́kọ́ náà ẹ̀kọ́ kẹta yẹn ni wípé alexander mina tọ́hán wàlẹ̀tàáàdù wà ní màáṣì wà vùnúbi wà fọwáṣì aláwẹ̀ Allah subhanahu wa ta'ala fún púpọ̀ níbi ìmọ̀ tẹ̀láṣẹ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ gbogbo iṣẹ́ olóore kó máa ṣe bákan náà kó jìnà sí ogun tí ń jẹ́ṣẹ̀ ìyapa ọlọ́run ọba gbogbo àwọn ìwà pálapàla yẹn tí ò dáa ó jìnà sí bó ti wá nínú àwẹ̀ tá ń jìnà sí yìí lẹ́yìn àwẹ̀ náà jìnà o àyígbàwẹ̀ sáká wá ní tọ́ wọ́n dè wá mọ́lẹ̀ ní tẹ́lẹ̀ tí wá wá lẹ̀ báyìí gbogbo ìwà tí dáa wá wò rí bẹ́ẹ̀ torí pé fi yé sọ́rọ́fì àyà in ẹ̀yin mòmí ní òdodo tẹ́ ẹ bá ilé jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí wọ́n hàn náà fún yín nùkẹ́sìrì àyínkùn sèyí ẹ́ẹ̀tìkùn àwọn Allah subhanahu wa ta'ala á pa gbogbo àwọn àṣìṣe yín rẹ́ wàlùdìkìlùkùn mùdìkọ́lẹ̀ ní kẹrìmà bákan náà àwọn Allah subhanahu wa ta'ala á wọlé àpọ́nlé àwọn Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbàtà ìmúyàn wọlé àpẹẹlẹ ní wípé lòdì alkiyama iná àlùjẹ́ nílẹ̀ ti bára yín ibi tí gbogbo nǹkan tí ń wù ẹ̀mí wà àwọn dáadáa ìgbádùn tẹ́dá kan ò fojú rí títí kan ò gbọ́ rí tọ́kàn ò pa rẹ̀ rí iná tẹ́lẹ̀ túmọ̀ sí wípé bá ti jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ nínú àbìdí ìbò tilẹ̀ ni wọ́n ti ń pè wọ́n láwọn àyè míì kò sí ní tó lè mú gẹ́gẹ́ nǹkan tí máa ń sọ nígbà tó ń mú ó ní kò sí lè tó èmu lọ́tí kó sáà ti làágùn ó ti làágùn nígbò ó sáà ti tutù ní freezer fún mo wá sẹ́gun ló bá ti ń sẹ́gun báyìí gbogbo ẹ̀ lòún mú papọ̀ nígbà tó ń mú ọgbọ̀n ọjọ́ àwẹ̀ la fẹ́ parí lẹ́yìn ó ti jìnnà sáwọn tòun yìí wọ́n padà síbẹ̀ náà gbogbo wàhálà rẹ fún ìjọ ọgbọ̀njọ́ yìí má bàjẹ́ lọ́la má bàjẹ́ látàlẹ́ yìí arákùnrin ń ṣìnà arábìnrin a ti kó òun rọ̀mùdọ́nù lóòótọ́ àmọ́ lọ sọ́pàá náà wọ́n wá gbogbo wa torí pé rọ̀mùdọ́nù ń bọ̀ ẹja ọkùnrin bí wà gbèrè ìyàwó níyàwó tó ń dá lálẹ́ kódà ní gan-an sálámù sálámù bó o bá láǹfààní kó o fẹ́yàwó mi ìfẹ́ mi lórí ti ń bẹ ńlẹ̀ fún wa láǹfààní lórí mẹ́rin ìmọ̀ wa dààmú ìyàwó níyàwó káàkiri inú àdúgbò jìnnà sí ló wà ń bẹ̀ wò ká na fa ṣíṣe àtàwọn dìnnà yìí ẹ má tiẹ̀ tún mọ́ bẹ̀ bèrè tó ṣe torí pé a ń fún yín pé ẹ̀yin ò burú ẹ̀ àwa náà mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà parun ni ọ̀nà eré ibú ni oríṣiríṣi àrùn ní bẹ níbi zina bákan náà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin sàmárì àdínì ẹ̀yin ọ̀dọ́ langba. boyfriend girlfriend relationship ten jọ ń so ní káwé tó dé tó wá di ní rọmọdọ́n tẹ pátì ẹ̀yin rọmọdọ́n ẹ̀ má padà sílẹ̀ náà tó bá pé pé ń wọ̀ kó níyàwó tẹpámọ́ṣẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ni ọ ní sùúrù tó bá ti pé ìjọkùn nílò pé sexual desire ní dídààmú rẹ sexual ọ̀jìn dààmú rẹ ànábì ti rẹkọmẹ́ndì àwẹ̀ tálákà kan lè máa gba tó já sí pé téèyàn bá ti ń gbàwẹ̀ yìí yóò máa suppress ìyẹn tí ń jẹ́ ọ̀jì lára yẹn eléyìí lóore fún ọjọ́ wípé kó máa kóbìnrin káàkiri lọ ló kọ wípé gẹ̀ẹ́fẹ́ẹ̀dì wọn jẹ́ iwájú lẹ́nu gbogbo àwọn fọ́tò kí fọ́tò pornography èyí tó jìnnà sínú rọmọdọ́ọ̀nù yìí jìnnà sí lẹ́yìn rọmọdọ́ọ̀nù náà àwọn ìwòkú obìnrin wíwò lórí social media ẹ̀ńtọ́lọ́wọ́ bá sàánú nìkan lóko ah ẹ̀ńtọ́lọ́wọ́ bá sàánú nìkan lóko àti àwọn èdè náà fojú ṣe tí kò wá ń ṣe lórí social media kábẹ̀ wá ní ọ̀nà títí ẹyin tí wọ́n yàn láàyò o lè mọ́ interact pẹ̀lú social media every day even every minute ìgbà tí wọ́n ti gbọ́ wípé ká mọ̀ wò owó obìnrin ò dáa yìí wọ́n bá ti ń gbé wá lórí media yẹn mọ́ ìdúná rẹ̀ wẹ́bsáìtì tí wọ́n bá ti fẹ́ ṣe research náà ni lọ mọ́ fi yíò nájú ó báyàn láwẹ̀ jẹ́ ó tẹ̀ wá burú jẹ́ débi pé tó báyìí débi pé wòwòkú wo ní rọmọdọ́ọ̀nù tó wá ronú nípa tí ń jẹ́ wòwòkú wo ní débi wípé òfin dámẹ́ra tó fi ẹja fúlẹ̀tì àwọn ọjọ́ ti bàjẹ́ o ó sì gbọ́dọ̀ jẹun èyí tó dọ́gba jù lọ́rọ̀ àwọn àfáà nìyẹn àwọn ọjọ́ náà ti bàjẹ́ ó sì gbọ́dọ̀ jẹun tí wọ́n wá lẹ́yìn rọmọdọ́ọ̀nù ó dá ọjọ́ kan yóò dá padà kì í ṣe pé sixty days ni wàá fi dá padà but ọjọ́ kan yẹn ó di ọ̀nà kó dá padà ṣé lè bá lágbára tó gbà nínú ẹ̀sìn tó bá léwu tó báyìí nínú àgbọ́yé ẹ̀sìn wa lẹ́yìn rọ̀mùdọ́ọ̀nù náà jìnnà sí àwọn kódìjọ̀bọ obìnrin sóbìnrin ọkùnrin sọkùnrin gbogbo wà pálápàlá yìí ẹjá jìnnà sí náà lẹ́yìn rọ̀mùdọ́ọ̀nù nígbà tá a ti jìnnà sí nínú rọ̀mùdọ́ọ̀nù arákùnrin mi oníṣìgbà mímu yóò mú gbó yóò mú sìgá yóò mú ẹròyìn yóò fi tálángá símú gbogbo ìwà tí ò da gbogbo ó ti di drug addict ká sí i síbi ẹ̀ sáà nínú ọ̀mùdọ́nù nígbà tẹ̀ ní ká sí lẹ́yìn ọ̀mùdọ́nù náà ẹ̀ ń ba làákàyè ẹ̀dá jẹ́ nì kò sẹ́ńtì làákàyè báyìí lè dàrú láyé torí pé oríkèéríkèé ara wa tí ọlọ́run bá fi ti ń jọ́rọ̀ ẹ̀sìn kọ́ ní làákàyè tí làákàyè báyìí lè dàrú déwájú ọlọ́run ó fọwọ́ fà ní àwọn ẹni bí èèyàn wọn rán ìjà ní sí ni yóò gbàgbé ìrìnwájú ọlọ́run lé lórí so wá lè tó wá fọwọ́ fà fúnra rẹ bó ló sì sọ wájú ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ kan tí ẹ̀ẹ́mọ sábà gbọ́ lẹ́nu àwọn kan tí ó mọ̀ sọ pé sìgá haramu ni ọ̀rọ̀ tó jìnnà sí òótọ́ tó sì jìnnà sí làákàyè tó dá àwọn kìnìún wọ̀nyí èyí tí wọ́n ń ṣe nípa lára fọmọ ẹ̀dá yẹn náà àláfíà ara rẹ̀ tó já sí pé tàlàfíà èèyàn bá ti ní problem àti wájọ́ sí fọlọ́wọ́ ti ṣòro eléyìí náà kó bẹ́ sìn ká jìnnà sí Allah subhanahu wa ta'ala kó sọ wálé tí ó mú ààrẹ sẹ̀sà ìyẹn ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú hadisi yìí àbí nínú àwọn àyà tiwọ̀nyí ká tó wá lọ bí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin àná Muhammad sallallahu alaihi wasallam ó fi wánú hadith àbúrò rẹ̀ rà ká síwájú ni wípé òun ẹnu aláwẹ̀ ó mọ níwájú ọlọ́run ọba ìdúró àmì ní a lọ àwọn àbá sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí sùmẹ́gẹ́ bí àsìkò ní sókè yíwa wípé ó mọ pé òun tí ò ó torí pé ẹni tó òun tí ò dá ń wù ẹranko kódà òun tí ò dá ewu èèyàn ẹranko lòun tí ò dá ní ń wù ká tó wá pé ọlọ́run subhanahu wa ta'ala bó o wá ní òun ẹnu aláwẹ̀ tó ti tí ò dùn fi símú kọ́láwẹ̀ báyìí lè yín lẹ́gbẹ̀ẹ́ yẹn ooru òórùn ẹnu rẹ lè bá jáde síta ìyẹn gan tí máa ń kó yàn rira lónìí ti níwájú ayé náà bá tí wọ́n sọ wípé wọ́n ní ọ̀rọ̀ yìí Allah subhanahu wa ta'ala tó ní ẹ̀sìn ó fi yé ànábì rẹ̀ bẹ́ẹ̀ kánábì ṣàlàyé rẹ̀ fún wa ní ọ̀nà òwe ni lọ́nà òwe torí pé a máa ń lo ogbónòmí ìgbà mi inú èdè sísọ nídàkejì ní ìsìn ẹ̀ráwọ̀n èèyàn tí wọ́n lọ bìkan ẹ wá ní darí ni ìtumọ̀ rẹ̀ ní kí ni ń lọ sọ bẹ́ẹ̀ ìyẹn ní pé òórùn nì kì ṣe pé òórùn pé mímọ́ ní jẹ́ níwájú ọlọ́run àfà ẹ̀ ní pé aláwẹ̀ súnmọ́ ọlọ́run bá ọlọ́run bá súnmọ́ débi wípé ọlọ́run fẹ́ràn rẹ̀ èyí táwa èèyàn láìkì láti máa lò ní tùràrí lọ ní gbogbo ìgbà náà a tún ràn àwọn afáàní tí wọ́n sọ wípé ìyẹn lọ́dọ̀ àwọn màláìka ni àwọn màláìka wọn a máa fẹ́ràn òórùn tí ó ń lẹ́nu aláwọ̀ nì ju òórùn àlùmísìkì tẹ̀yìn fẹ́ràn náà ajé àwọn afáàkà tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn míì nínú wọn wọ́n ní tí wọ́n gbà lérò ní hadisi yìí oníkẹ́ Allah subhanahu wa ta'ala yóò san aláwẹ̀ lẹ́san lóòjọ́ àkìyàmà tí ìtẹ̀sán nì tí ó tóbi wájú ọlọ́run kẹsàn náà sì wùyàn ju òun àlùmísìkì lọ gẹ́gẹ́ bó ṣe já sí pé ẹ̀jẹ̀ ni tá a bá pa sójú ogun ẹ̀sìn mùsùlùmí tó kú níkù shahid ọlọ́run fẹ́ràn rẹ̀ ní òórùn tí ń jáde lára ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ yìí lára ẹni tá a pa sójú ogun ọlọ́run ọlọ́run fẹ́ràn òórùn ẹ̀jẹ̀ nì ju àlùmísìkì lọ ó wà ní hadith bẹ́ẹ̀ òun ló fàtó fi jáde pé lójú ogun ẹ̀sùn fún ìwé wọn tó tó ń ṣe ọlọ́run àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti jámọ̀ wípé ẹ̀jẹ̀ tí ń jáde lára wọn nù ẹ̀jẹ̀ ọgbẹ́ tó jáde nù ọlọ́run bá fẹ́ràn rẹ̀ púpọ̀ ó mọ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òórùn ẹ̀nu aláwẹ̀ mùsùlùmí ni wájú ọlọ́run gbogbo wọ mùsùlùmí àwẹ̀ rẹ rẹ nu mọ́fìwà ma fi bàá jẹ́ Allah subhanahu wa o ó fẹ́ràn rẹ ju gbogbo lọ. náà kásáré kẹ́kọ̀ọ́ fídíò kan bí àwọn kan wá ní tó bá rí bẹ́ẹ̀ tá a lè jẹ pákó lọ́sàn-án àwẹ̀ bá a lè jẹ pákó lọ́sàn-án àbí tá a lè fọ ẹnu general tá a tiẹ̀ lè fọ nínú àwẹ̀ àbá lè fọ nínú nígbà tó bá kú sàádà tó ṣì ní òní alimami ahmed ibn hanbal rahimahullah ta'ala àwọn àfáà ní àmọ́ àwọn àfáà tó kù wọ́n dúró lórí hadith yìí pé ànábì tó sọ hadith yìí fún wa sallallahu alaihi wasallam apàpàrí ẹgbà wá gbà wípé òun ga tó máa tó jẹ pákó nínú rọmọdọ́n so ó jẹ́ ọ̀sán rọmọdọ́n ni ó jẹ́ àárọ̀ rẹ̀ ní jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni kò sí gbàgbà àdìfẹ́mi sí àwọn afẹnu àwọn agbóhùn nìmọ́ tó sí pé òun yàn síwájú ọlọ́run torí táwọn kan tá ń sọ yìí ń táì fojú rí ni ẹnu rẹ rọtì fáwẹ̀ tó ń gbà tó bá fẹ́ sọ̀rọ̀ sí yẹn gan bí kò takété sí yẹn ni ẹnìkan wá ní lọ́fọ́nù ah àkàlùfò òun ẹnu aláwẹ̀ ah lọ fọ́ ìsìláàmù ò fẹ́ kéèyàn máa dọ̀tí fọ́ òórùn tí ò wá jáde mọ́ ni kò túmọ̀ sí tọ́lọ́bọ̀ ò fẹ́rẹ̀ tó padà wá ń jáde lópin ìgbà tó jẹun

lẹ́yìn kí la pè é ẹ̀yìn tàfíìdì gbogbo ọlá kí ń bẹ fún aláwẹ̀ yìí kìí ṣe tí ń gbàwẹ̀ rọ̀mùdọ́nù nìkan o kúrẹ́yìn bá ń gbàwẹ̀ pàpọ̀ wàá àwọn ọjọ́ ìsìnlẹ̀yìn ọjọ́ ẹ̀jọ́ eh, ọ̀nìyàn àwọn ọjọ́ mọ̀hárọ́fà gbogbo àwọn àwẹ̀ ìdí tá a máa ń gbà nù láàdá yìí náà wọ́n ní wọ́n ní ọlá yìí náà wájú ọlọ́run ẹnu pé tẹ wọn aráwọ̀ mọ̀ ní ládàjúra wọn lọ lórí àsìkò tí ìsìláàmù bá gbé wọn kalẹ̀ ká gbà wọn sí lórí oṣù tọ́lọ́run bá gbé wọn kalẹ̀ tó ní àgbà wọn sí rọmọ wá bẹ́ẹ̀ tí wọ́n á já sí pé ọmọ ìyá mi mùsùlùmí wọ́n ti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nípa lára tí ń yẹ fún kágbà wọnú rọmọdọ́ọ̀nù lẹ́yìn rọmọdọ́ọ̀nù náà tọ́lọ́run bá ti fi aláàjì ara jẹ́ yíyà mọ́ gbàwẹ̀ rọ̀ mọ́ gbàwẹ̀ àtọ̀wáì àti kẹ́kọ̀ọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àwọn ẹ̀bùn haram ibẹ̀ńbẹ̀ ọ̀dọ̀ hijja mẹ́wàá mẹ́wàá nù ibẹ̀ńbẹ̀ gbogbo àwọn ẹ̀wọ̀n wọ̀nyí àwọn anábì dáàbò gan bẹ́ńbẹ̀ ó bá gbàwẹ̀ lẹ́nì ó mẹ́nu dúró lọ́la ó sinmi lọ́la tó tó bá rọ̀ bẹ́ẹ̀ tó wọ̀nyí gbìyànjú lẹ́yìn tàbí ẹ̀ẹ̀kan lọ́dún ló wá ń gbàwẹ̀ tọ́lọ̀ òkú fàlàáfíà ara jọ ń yá wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ torí pé àwọn ìgbà máa mú yàn súnmọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ní gbogbo ìgbà. lábẹ́ eléyìí bá bá gba rọ̀mùdọ́ọ̀nù tán lé nìyí ó ṣe ọlá àti sọlá àti sọlá ó ṣe ogun wa lójú kòkòrò ká gba sí tù ṣàwárì. ànàbẹ̀ yóò bẹ̀rẹ̀ sọ̀rí رضي الله عنه عن النبي صلى الله من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم وفي رواية أبي داود من صام رمضان ثم أتبعه بست من شوال فكأنما صام الدهر هشام عليه الصلاة والسلام وجاء tó sẹ́lám ó رمضان لني إن bàbá لني wọ́n rọ̀mùdọ́nù lẹ́nu ó ní gbogbo ẹni tó bá gba Ramadan ó wá fi mẹ́fà ní ìtẹ̀lé inú Shawwal ó dà gẹ́gẹ́ dẹ́ni tí ó fi gbogbo ọdún bá wẹ̀ kàṣíyàlì dá yàní sayyidutul ajra man qama li ga kamila irú ẹni bí ọlọ́run fún ní ládàá tó forí di ọdún kan gbà wẹ̀ ìwáyà ń bẹ nù ó sì ń bẹ lọ́dọ̀ náà ní wọn eléyìí àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ẹ̀sìn tá àkọ́kọ́ tẹ̀lé abáṣínú ọ̀mùtọ́nù ní ọ̀la. àwa rí àwọn ẹ̀dá kan ó tẹ̀ ń gbajúmọ̀ káàkiri ń talé nì wípé hadisi yìí kò lálàáfíà hadisi yìí kò lálàáfíà. mo kàn fẹ́ máa tara wa jí àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ bíi tèmi ó tẹ̀ já títa fún jáfa náà fáwọn ẹlòmíì. gbogbo àwọn kankan bẹ́ẹ̀ ẹ̀sìn tó já sí pé ẹ̀kẹ́tọ́ ẹ̀sìn ni wọ́n tà ń pè wọ́n ní fiqhiyat tó bá ti ojú kan tá a lè fi mọ̀ tẹ́lẹ̀ tó wá ara wọn kan tó tún wá gbé ojú kejì rẹ̀ jáde ẹ má jẹ́ kí àìsí máa ń baraka àti máa ń sọ̀rọ̀ tó le torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ti ń gbẹ́nu àkọọ́lẹ̀ náà tipẹ́tipẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ wípé ó ti ṣàwálì àdéṣe rẹ̀ dọ̀ ìfò kò èyí tó lálàáfíà mú ọ̀rọ̀ yẹn làwọn àfáà ti wà níwájú fún wa nú ẹ̀sìn òun láti ń lò ó ti wá di àṣà gbogbo mùsùlùmí mọ̀ tẹ́nìkan wá gbé tó yapa sí yẹn yóò fà jẹ́ rí bákan lára wa tó bá tẹ̀ rí bákan lára ẹni tí ń tà sí rà lára òṣìṣẹ́ ìjọba àwa tá a jọ wà nílànà kéwú ní tó kàn wá kù ní pé ká ṣe research lórí bẹ́ẹ̀ hadith náà ní العلامة الألباني عليه رحمة الله إنه الصحيح وأبي داود في فولوم 7 page 191 to 192 wọ́n ní kóòtù wọ́n fèsì lónìí báwọn afá bá ń sọ̀rọ̀ authority ni wọ́n Allahu Akbar bàbá ní kóòtù mo declare mo remark ìsìnàbùhù sahihun ala sharti Muslim gbogbo case of transmission tó wá fún hadisi gbogbo ẹ̀ ló ní àlàáfíà lórí mẹ́jẹ̀mú bí mọ́ muslim ṣe máa ń gba hadisi wa kó lálàáfíà bẹ́ẹ̀ waqad akhrajahu fi sahihi muslim náà rèé òun náà ti gba hadisi ń jáde nínú sahihu rẹ̀ ẹni pé tiwọn làwọn kọ́ mú wa àti kàṣíwájú ni wa sahahahu Tirmidhi wa Ibn Khuzaymah wa Ibn Qayyim náà Tirmidhi ó ní hadisi lálàáfíà Ibn Khuzaymah àgbà àfáà nínú mahadis olólàáfíà Ibn Qayyim àwọn náà ní àlàáfíà wọ́n ní àdìsí ó ní àlàáfíà wọ́n wá ní ìtìnáàdùhù àwọn tí wọ́n gba àdìsí náà rí chains of transmission àdìsí yẹn rí wọ́n ní haddathana al-Nufayli sana Abdulaziz bin Muhammad an Safwan bin Sulaym wa Sa'd bin Sa'id an Umar bin Thabit al-Ansari an Abi Ayyub wọ́n ní àwọn tí wọ́n gba àdìsí yẹn wá rí nùfàìlì onísọ fún wọn wípé abdulaziz sọ àdìsí kan fún wa abdulaziz yìí òun jọ ọmọ muhammad abdulaziz yìí lóun gba àdìsí yìí látẹnu sọfwan ọmọ sùlẹyìn sọfwan yìí àtẹnìkan tí ń jẹ sáàdọ ọmọ sa'id àwọn méjèèjì ni wọn gba àdìsí yẹn wá látọ̀dọ̀ muhammad àwọn méjì náà gba àdìsí yẹn wá látọ̀dọ̀ umar ọmọ sáàdìsí ẹ̀dà sọ́ọ́rí umar ọmọ sáàdìsí ẹ̀dà sọ́ọ́rí yìí òun gbà lẹ́tẹ̀nu Abu ayub al-Ansari káwátọ́lá rẹ̀ ṣe lẹ́ẹ̀kan sí Abu ayub al ní sọ̀hádìí àná Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó wọ́n sọ hadith yìí ẹni tó gbà lẹ́nu rẹ̀ ní Umar al Umar ọmọ ìgbà tó wọ́n fún àwọn èèyàn wípé tí mo gbọ́ lẹ́nu Abu ayub tó àwọn méjì kan wọ́n gbà lẹ́nu rẹ̀ ìkan wọn ìkejì ní Sa'ad ọmọ Sa'id àwọn méjèèjì náà wá ní àwọn gbọ́ lẹ́nu Abdulaziz ọmọ Muhammad Abdulaziz ní alufaili òun náà gbà látàrí tí báyìí ṣàlàyé rẹ̀ yóò ti yé tọ́yì mọ́mù tó wá ní qultu wàhádà isnadun sahihun ala shart Muslim a ní gbogbo àwọn tá a dá kọ́lẹ̀ tí wọ́n gbà rí sí jọ́dọ̀ ànábì كما يأتي والحديث أخرجه ابن خزيمة wọ́n ṣàlàyé wọ́n ní imam muslim náà ti gbàdé sí wá gẹ́gẹ́ bí ó sì máa bọ̀ wá torí pé wọ́n sọ̀rọ̀ ni àwọn ti kàdé ìṣòro síwájú wọ́n ní ibn Khuzaimah nínú hadithi wọn ní hadith nàbà two thousand one hundred fifteen àwọn náà gbàdé sí wá wọ́n ní mọ́mú dárì ní àwọn náà gbà wá àwọn wá gbà wá lójú ọ̀nà míì true Abdulaziz ọmọ Muhammad àwọn náà fi gbà wá wọ́n tún wá tún gbà á lọ́nà míì náà ọmọ Sa'id lóun gbọ́ ò clarify tí máa tí wọ́n sọ pé àdéhùn yẹn dọ̀ yìí clarify fúnra wa pẹ̀lú ìgbìyànjú bàbá yìí tí wọ́n ti ṣe sínú tíra wọn láti mìíràn náà tí ń bẹ níbi ọ̀rọ̀ yìí ti di ojú ọ̀nà méjì tí àdéhùn gbà wá ojú ọ̀nà àbúwà yìí wòlà sọ̀rí tó ń gbá àdìsọ̀ lẹ́nu àná òsẹ́lẹ̀ ìgbà tó ń wó sọ fún yàn ó sọ fún lọ́rọ̀ ọmọ sáàdìs ìran àsọ́ọ̀dì náà lòun náà àwọn tó ń wá sọ fún nínú wọn ni sáàd ọmọ wọn ni ọmọ sùlẹ̀m ṣé nǹkan wá ń bẹ ọ̀nà kan ń bẹ tó fi sọ fún yàn tó fi sọ fún ọmọ sọfùwán ọmọ sùlẹ́mù làwọn jìjọ so ẹni tó ń gbà dìtì yẹn wá ó gbà fú sáàdì ọmọ sàìdì nìkan ni kò gbà fú sọfùwán ọmọ sùlẹ́mù ọ̀nà kan wá ń bẹ tó já sí wípé wọ́n sọ ní sọ wípé sọfùwán ọmọ sùlẹ́mù sáàdì ọmọ sàìdì àwọn méjì ni wọ́n gba àdìsì yẹn wá tẹwárí ọ̀nà ti sáàdì ọmọ sàìdì yìí òun ní iṣù níbi retentive memory títí ẹ̀ yíhá nǹkan rẹ̀ sórí kò bí ju sọ torí ẹ̀ mọ́ há nǹkan rẹ̀ sórí dáadáa ni bí ó bá gba àdìsí lẹ́nu àwọn sàhábà bóyá fà ló wà ń bẹ̀ ó pè ní wà èyí ló fà tí wọ́n fi káwọn tí dán afa fi dán afa ọ̀nà tó wá ń ṣe wípé ó tó já sí pé òun mú lọ́pọlọ ní ìhà nǹkan sójú ìṣẹ́ lọ ń so ojú ọ̀nà yẹn làwọn tí wọ́n sọ haha rẹ̀ tàbí sọ haha rẹ̀ ìmáàmù ní láàkìn mutaba'atu Safwan ibn Sulaymin wa ghayrihi iyyahu yuqawwihi lọ́rọ́ bá parí wọn ọ̀nà tí Safwan Safwan ọmọ Sulaymin fi gbà wá bó ṣe gbà àtàwọn míì táwọn náà mú ní ìhà nǹkan sórí ju sádọ̀mù sáyédì lọ ọ̀nà yẹn ní àlá so torí ọ̀nà àwọn tí wọ́n ní àlàtọ̀ nì làwọn ọ̀pọ̀lọpọ̀ àáfà tó sọ pé àdìsí yẹn ó dúró ńlẹ̀ ó gún régé ó sì rí ìṣẹ̀rí nínú ẹ̀sìn lọ́rọ́ bá yanjú tábà alimam rahimahullah ta'ala wọn ní kálọ̀ wo inú ìwà al-dalil wọn ìwà al-dalil tíra kan tí wọ́n sàlàyé ọ̀pọ̀lọpọ̀ àdìsí fún ni wọ́n tábà wo pèsè nine page two three oh eight sí three fourteen wọ́n fi ṣàlàyé àdéhùn yìí pé àdéhùn ní àlàáfíà ni sábà wípé a rí kan nínú àwọn tí wọ́n gbà wá kó lẹ lọ́pọlọ kó lẹ ní ìkànnìyà láti láwọn ìlú tí wọ́n gbà wá táwọn yẹn dúró dáadáa níbi bá ìhà kan sórí ìhà kan sórí tí wọ́n rí lẹ́yìn tẹ́ni yẹn lọ kò sọ àdéhùn yẹn di dọ̀ìf náà lẹ́yìn náà ká tó lọ ṣé tí rọ́wé àdéhùn kan tó bá lẹ ní ha nǹkan sọ túmọ̀ sí pé àlelo hadithi ni torí bíkẹ́ ṣe ń bí yá kí o ṣe ń tó ní orí kírò ní téèyàn bá lẹ lọ́pọlọ yóò sọ hadithi kalẹ̀ kó o ní kó o sọ yóò wá sí kó o há sánà ni so tẹ̀dùrífù tí àwọn àfáà tí wọ́n ń ṣe fún hadithi ṣe kí ni tẹ̀dùrífù tá lè gbà wọlé tẹ̀dùrífù máa ná àtàṣìyìn torí pé nínú mùsọ̀lá àtàwọn sálàf terminologies àwọn standard sọ́mọ́ ní hadith tó dọ̀rẹ́ lọ́dọ̀ wọn hadith tí ò sí nípò sọ yíhù tó wà nípò hasan ni wọ́n gbà lérò torí pé ìpín hadith sípò mẹ́ta lọ́nà táti máa gbà wọ́n ní ìdálàáfíà wọn hasan terminologies kan tó ṣe wípé lẹ́yìn lẹ́yìn lòún dé táwọn afá tí wọ́n wáyé lẹ́yìn àwọn afá àkọ́kọ́ tó fi ṣàlàyé ìmọ̀ hadith kì nǹkan méjì pé ni mo mọ̀ ló káàdì jẹ́ sọ àbí kó jẹ́ dọ̀ìf so dọ̀ìf lọ́dọ̀ wọn wá ń wà tí wọ́n pé dọ̀ìf kan ní dọ̀ìf fún ìsáàkìhì pọ̀ dọ̀ìf fún ọ̀gáìrì yìí fún ìsáàkìhì yẹn ò ní alhassan méjìlá pé ní alhassan ọ̀gáìrì so àmọ́ lò nínú ẹ̀sìn so lórí bẹ́ẹ̀ gbogbo àwọn awoniwe tí mo ń káàkiri òní ẹnìkan ní òun bá mi sọ̀rọ̀ ó ní àdéhùn yẹn ah, ó ní kò lè sọ ó nígbà tí ó ń ṣe ọlọ́run wá náà ibà ilé gba mẹ́fà lẹ́yìn Ramadan nínú Shawwal ọlọ́run kò ńlá dání tó fi odidi ọdún ìgbà wẹ̀ ó ní ládàá ti Ramadan wá ń kọ́ ó ní Ramadan nírú ládàá yẹn onímọ̀ fìlà ṣeré bó ti wọlé omi tó bá wo in tó wá generally nínú ẹ̀rí fọ́rọ̀ àwẹ̀ wa ta'ala ní àṣeyàmú lè wà àwẹ̀ tẹ́ ẹ̀ máa ń gbà mí fúnra ara mi ọlọ́run mo ní tó ti gba àwọn sẹ́ẹ̀sì tó kọ ọlọ́ọ̀bá náà ló ní èmi fúnra ara mi ní sẹ̀yìn lẹ́sàn rẹ̀ àyè tí ó gbà wá ni nínú tí àwọn àáfàá sọ lórí àdìsí yẹn ni pé ètò ọlọ́run gbà lérò ni pé àwẹ̀ yìí èmi mo ní torí pé ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe bá ń gbà rẹ̀ kì í ṣe kárí mi lórí ẹ̀ èmi ọlọ́run ló máa láwẹ̀ tó bá ti wá gbà ẹ̀sìn rẹ̀ ní ìsàn èmi ò ní sọ fẹ́yìn kódà òun gan fún ara rẹ̀ gan mi ní jó mọ déédéé déédéé kí ẹ̀sán tí ń bẹ fáwọn ìtúgbà lóòótọ́ lọ hadith yẹn ó ní wàlhásánẹ́tù rẹ̀ àṣírí àmsáàlìhà ìṣe dáadáa kan a máa ń gba ìlọ́po ládámẹ́wàá lé lórí hadith mi tún wá ń bẹ tí ó sọ ọlọ́run sọ pé ìlà àbọ̀ àá nípele nípele nílọ́po nílọ́po nílọ́po ńlá dákàláwé máa bà tọ́lọ̀ ọ̀bọ̀ òkú gbèdéke rẹ̀ so gbèdéke ń bẹ fọ́rọ̀ tútù ṣàwáàlì ẹnu ọdún kan náà ni ṣùgbọ́n tí rọmọdọ́n kò sí gbèdéke fún un ṣùgbọ́n mọ̀ lẹ́ papọ̀ mọ́ra wọn kò bá dákẹ́ so àwọn nǹkan wọ̀nyí ó rìn rìn lọ́dọ̀ àwọn standard wípé a máa ń gbàwẹ̀ títí ṣàwáàl àti ìdí kan nínú wọn tí wọ́n sọ pé ń bá gbà ń bídíà ni àfẹ́sìn bídíà nínú ẹ̀sìn kágbìyànjú ẹ̀yìn ọmọ bọ̀bọ̀ ọ̀nà kágbà. nínú àwọn ọ̀tá àwọn afáàfi yé wa ládẹ́ ìmọ̀ gba títí ṣàwáàl ọ̀rọ̀ méjì ń bẹ ń bẹ àbí mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní wípé ó ń ṣe ọ́nà àdé sọ́nà àti sẹ́lẹ̀m ó ní mọ̀nà sọ́mọ̀ ọ̀rọ̀dọ́nà tó ní àtibẹ́ẹ̀rù síta ní ṣàwálẹ̀ fàkà ánà mọ̀sọ́mọ̀ dáhà gbogbo ẹni bá gba rọ̀mọ̀dọ́n kan lẹ́yìn náà súnmọ̀ lè tààrọ̀ ọ̀fì lẹ́yìn náà ó wá gba mẹ́fà ní ṣàwálẹ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé kò wà advisable bàbá tí ń ṣètúnú àwẹ̀ tọ́nú kò bá mu tó ó yẹ fi àlàfo sígbà téèyàn ṣínú àwẹ̀ tán ní àwẹ̀ rọ̀mọ̀tọ́ọ̀nù kéèyàn tó bẹ̀rẹ̀ sí ṣàwáì wọ́n tún wájú yíwá pé a nínú àwọn àfáà tí wọ́n lọ bí mọ̀ Málíkì rahimahullah ta'ala àwọn tí ẹ̀ ní àwọn ògbá kí ẹ̀mọ́ àgbà òsì ṣàwálì wọlé lọ́rọ̀ gbà àwọn sọ́nù wọn wani m máa rọ̀áìtì wọ́n hàdán min ahli ilmi yasumu ha wọ́n láwọn òfúrú gan ní ìkan nínú àwọn olùmọ̀ tó jẹ gbárí àwọn afáwa ní tí ó tóbi sọ bẹ́ẹ̀ wọ́n ní lè aláìwò wọ́nà òjò òbòbò torí wípé bóyá àwọn onímọ̀ táwọn òbí kí wọ́n gbà kó mọ̀ nípa àwọn jẹ́ ọ̀ràn ló jẹ́ yẹn àwa ní eléyìí kì í ṣe ẹ̀rí ó ti وإذا ثبتت السنة لا تترك لترك بعض الناس أو أكثرهم أو كلهم لها adáfọ̀ rẹ̀ já mu lọ́wọ́ o wọ́n bàbá tí mọ́mù náà wà ní ìsìn mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ókè wọ́n ló ti sọ pé o ti padà o ti tààrọ̀ ọjọ́ o ti padà wá gbàgbé mùsùlùmí bí a tún bá Abu Hanifa pàdánù lọ́dọ̀ rẹ̀ náà nìṣẹ́ yọwọ́ kó náà Abu Hanifa tọ́yì alimami Shafi'i alimami Nawawi rahimahullah ta'ala wọ́n ìdá sábàkà ti sọ́nà bí súnà ànábì kan bá ilé rin lẹ̀ látọ̀dọ̀ ànábì wá pé ànábì ṣe kẹyìn mọ́ ẹ̀sìn àbóso ọlọ́rọ̀ mọ́ ẹ̀sìn láàtú sọ̀rọ̀ àgbọ̀rọ̀ gbójú lẹ̀ ìtàrùkì bá àdìn náà ìtorí káwọn apá kẹyìn ò ṣe. àwọn àtìtàní àbítorí pọ̀rọ̀pọ̀ yẹn ò ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ò ṣe ṣe yẹn a nínú bá yìí sí láàrin wọn tètè mò ní fẹ́ le jù ara ọ̀gbọ́n mi náà wà wíre o ṣùgbọ́n mo Malik mo Abu Hanifa radiyallahu anhuma wa jami' jami' as-sahaba jami' al-a'imma táwọn bá ní àwọn kórìíra kéèyàn gbà wọ́n sípò Shawwal kìí ṣe ẹ̀rí lọ́dọ̀ mùsùlùmí torí pé ẹ̀rí èyí tó fi ìdí rẹ̀ múlẹ̀ yẹn lè má hàn sí mọ́ Abu Hanifa ṣe bá ìsàlàyé ẹ̀fọ́ mẹ́ta táwọn ti lù sẹ̀mí mọ́ Malik wárè tó hàn sí torí pé gbòòrò mọ̀ wọ́n nítorí káwọn yóò mọ ojú ọ̀ràn èèyàn bíi rọ̀mùbọ́ọ̀nù àwọn yẹn lè ti rí àtìlẹ́ èrí táwọn tó ń síwájú wọn wọ́n gbà wọlé náà àwọn sálà àwọn sọ̀hárà tó kágbìyànjú kágbà ọ̀rọ̀ kejì lábẹ́rẹ̀ ó ní wípé ìjẹni tí ó láwọn àwẹ̀ kan tó jẹ nínú rọ̀mùbọ́ọ̀nù ṣé àwẹ̀ yẹn kó kọ́kọ́ san lẹ́nu kó tó gba títú ṣàwáàlì àbí kó gba títú ṣàwáàlì ojú ọ̀rọ̀ kejì náà á ní ìkíní kejì ló lọ kọ́kọ́ ṣe ó lè kọ́kọ́ gbààwẹ̀ àwọn àwẹ̀ tó jẹ́ inú ṣàwálì yẹn kó gbà tánná kó tó máa gbà sí tó ṣàwálì torí pé níta nàbí sọ nínú ìtumọ̀ àdéhùn yẹn ni wípé man sọ́ọ̀mà Ramadan ẹni bá gba Ramadan ẹ tó bá sì láwọn ọjọ́ kan sí kejì tó ń dín nínú Ramadan kò tí gba Ramadan pé Ramadan pé ẹ̀yí bẹ́ẹ̀ kọ́ tó ajá pé ẹni tí ò bá ti gba Ramadan yẹn pé torí kó sì láwọn ọjọ́ tó jẹ kò tí ì lẹ́tọ̀ọ́ títí ṣàwà àwa ni ó lẹ́tọ̀ọ́ sí ẹnukú tó bá ti báwọn ọjọ́ tó jẹ nínú ṣàwà nínú rọ̀mùtọ́ọ̀n kì í sáwọn ọjọ́ tó pọ̀ ní ọjọ́ bíi mẹ́ta péré ọjọ́ mẹ́rin péré tó kàn fi rẹ̀ níwọ̀n bá tó fi sinmi nínú rọ̀mùtọ́ọ̀n àbí tó fi sin ìrìn àjò àárọ̀ gọ́bà àìkọ́rí jẹ́ kó kọ́ gba àwọn ọjọ́ nìyẹn kó tó máa gba títí ṣàwà àmọ́ tó bá ti pé lápèjúwe ó dídí oṣù kan bẹ́ẹ̀ tó ti pé ìjọ́jọ́ kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ló bímọ sí àbí fọ́mọ lọ́rùn lọ́wọ́ kò tí ẹ̀ráyé láti gbẹ̀yọ kankan nínú Ramadan àmọ́ nígbà tí Ramadan lọ tán ó ní tútù ṣàwálì yìí ẹnu ní oṣù ṣàwálì yìí kan la lè gbá ma mo lè gbìyànjú kí n gbà á láti gbà á tí ṣàwálì bá lọ tán tá ààrẹ bá balẹ̀ tán ó lè mọ wá dá ìtúgbà náà Ramadan tó máa dá padà fún ìwọ̀n fi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ìmọ̀ gba tútù yìí ó ní wípé a lè gbá tẹ̀léra wọn a sì lè gbá mùfàrọ́ kan a lè gbá lọ́tọ̀ọ̀tọ̀ tó bá gbẹyọ kan lọ́jọ́ kan ní ṣàwálì yẹn o lè sinmi ọjọ́ bíi mẹ́ta kó tó gbà mí ìtúsà tí ó kó ní pípa àgbà mẹ́fẹ̀ẹ́fà kí ṣàwálì tó parí báyìí ni kó rọ ọlọ́run wípé o fẹ́ nà á ní marathon nígbà tí èèyàn gba ramadan tó tó bá ti bẹ̀rẹ̀ báyìí olùjọ́ tó bá parí mẹ́fà kó tó di wípé o sinmi kò sì tún ṣe nínú ẹ̀sìn àlàáfíà rọ ní kálukú òun yóò máa dìtámì bóòlù ló ti ṣe nìyí kọ́lá ilẹ̀ ìlànà وإنما كان ذلك كصيام الدهر لأن الحسنة بعشر أمثالها فرمضان بعشرة أشهر والستة بشهرين وقد جاء هذا في حديث مرفوع في كتاب النسائي الإمام النووي عليه رحمة الله واني أو àwọn يجيوا إن ولا يكون في سوال wọ́n ولكن sin wá توشي الله عليه الصلاة والسلام fún èyí ó gba aláàdá ẹni tó fi odidi ọdún kan nìgbàwẹ̀ wọn torí pé dáadáa kan láàdá ìlọ́po mẹ́wàá níbẹ̀ fún wọn ní rọmùdọ́nù wá òun kó oṣù mẹ́wàá oṣù ní lójú ọdún oṣù mẹ́wàá oṣù méjì tó kù òun títí òun ló kó wọn ní kan bẹ fẹ́rẹ́ ìbẹ́ẹ̀ ilé ìdí àlàyé tá a sọ̀rọ̀ lóṣù ṣàwà ẹ̀kọ́ ẹlẹ́kẹrin ó di ọ̀ranyàn fún mùsùlùmí wujubu qada'i al-fa'itati min as-siyami li'udhrin shar'iyyin aw akhar ó di ọ̀ranyàn fún mùsùlùmí àwọn ọjọ́ tá a jẹ nínú Ramadan tá a àti gbà ká dá padà á rí ilé nínú ọ̀rọ̀ Subhanahu wa ta'ala فمن كان منكم مريضا أو على سفر فعيدة من أيام أخرى الله سبحانه وتعالى ni àwọn ọjọ́ tẹ́ fi gba rọmùdọ́nù yìí ọjọ́ tẹ́ fi gba rọmùdọ́nù yìí ó láwọn ọjọ́ tẹ́ fi gbà kìí sọjọ́ tó pọ̀ tí ò lóǹkà ó lóǹkà gbogbo ẹni bá já pé ó já láàárẹ̀ nínú oṣù yìí àbí ń bẹ lórí ìrìn àjò ó lè sinmi kó mọ́ gbà wà fàáyé ìjẹ́tù mìíràn yá ni ó kàn òun ka àwọn ọjọ́ tí òfin láyé gbà wẹ́nu rọ̀mùtọ́nù yẹn kó wá ka padà lẹ́yìn rọ̀mùtọ́nù kó wá kàn ọjọ́ náà àrílẹ̀ ìmú nínú àyà yìí àwọn abéèrè wípé àbí àti ṣàlàyé lè síwájú ẹni tó bá ti wípé bóyá ó láwọn ọjọ́ tó jẹ nínú rọ̀mùtọ́nù tí ó kọ́ gba sókè ṣàwálì ni àbí kó gba kó sa àwọn ọjọ́ yìí tán kó tó máa gba sókè ṣàwálì àti ṣàlàyé rẹ̀ síwájú. eré túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala kò bu ẹnìkan láwẹ̀ nù wa tó wá sí pé àárẹ̀ kan sí kejì ní máa ń sèyàn ní Ramadan téèyàn fi ráǹfààní àti tó bá dẹ̀yìn Ramadan kó gbàwẹ̀ padà nígbà tá àárẹ̀ bá tó bá wá wípé kí àjò náà àwọn ọjọ́ fi àjò yìí kò lọ́rùn gbàwẹ̀ náà ó di ọ̀ràn yàn fún yàn lẹ́yìn san àwọn ọjọ́ Ah, lábàdá eléyìí ká ṣe àlàyé fúnra wa wípé àwọn tí Islam sọ wípé òun yọ̀ǹda kí wọ́n ṣe fídíà fún òkè lọ àpàdé bọ̀bọ̀ fídíà ṣùgbọ́n káwọn tẹ̀síwájú lórí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tàrí múnú hadith tàrí mú nínú àwọn àyàtì wọ̀nyí yóò da kágbìyànjú kí a tẹ́tí sí past two yìí eléyìí àdàdúrà tó ti pé wákàtí kan kọ sí si bá gùn jù ń gbà mí máa ń yẹn lómi láti yìí so adis continue ń bí àwọn abẹ́rẹ́ part two rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn